وعليكم السلام ورحمة الله وبركاته anabi muhammad sallallahu alaihi wa sallam òun ló jẹ́ yíwa bẹ́ẹ̀ pé láàyò àdàbò bíi àdábìlà ẹ má fi jẹra ayé o ihun tí ọlọ́run bá lóun fi jẹ ẹ̀dá níyà òun náà ni àná iná látara àdéhìí ó jẹ́ káwọn afọwọ́kọ wọ́n sí ilé wọ̀ wípé nínú gbogbo ìdíyàjẹ pátá tọ́lọ́run bá balẹ̀ kí ọlá gbé kalẹ̀ èyí tó tóbi ni àbí èyí tó kéré èyí tó wúwo ni àbí èyí tó fúyẹ́ kò sí èyí tó jẹ́ ìyà anẹ́ńbẹ̀ rárá kò tí ò lè ọmọ. àrínú àìjìyà tó yẹ kó bá gígé lọ́wọ́ lọ àrínú ìyà ètò ẹ̀kọ́ jẹ́ jíjù ló kò pa àrínú ètò ẹ̀kọ́ bá yá ọjẹ́ nínà ọjẹ́ lúlù bákan náà la rí àwọn ìyà míì tó ṣe pé bóyá ẹkú lọ́ọ̀ pa ìyẹn ló jẹ́ pé àdìsá níbi Muhammad sallallahu alaihi wasallam pé láàtú àdàbí àdábìlà ẹ má fi jẹra yíyà o ìyà tọ́lọ́run bá lówó fi jẹ ọmọ ẹ̀dá tó látara eléyìí bẹ́ẹ̀ náà wà ní gbogbo àwọn tó jẹ́ àwọn ọ̀dá báyìí kódà tí ẹ máa tó máa ń ṣe ẹ tó máa ń dẹ̀gbẹ́ tó máa ń dání sùn pápá kó torí pé àwọn fẹ́ pa àwọn tí ń bẹ nínú pápá àwọn fẹ́ pa tó wá fi lè jò ìwọlé o. ṣùgbọ́n ká má gbàgbé pé bẹ́ẹ̀ náà ni pé gbogbo kan bẹ pẹ̀lú àníyàn wa innama likulli ma yóò máa bẹ fọmọ ẹ̀dá kọ̀ọ̀kan ohun tó bá dàníyàn lé lórí táyì pé àníyàn wa náà ni pé ìtì lásán ni pé nígbà tí wọ́n bá rí nǹkan tó gbóná wọ́n lọ iná látòrí fi ilẹ̀ wa ní pápá lásán ni kìí ṣe bá a fẹ́ fi jó ẹ̀rẹ̀kù tí ń bẹ ń bẹ lọ́wọ́ àṣàdédé lọ́ọ́ jó eléyìí ọ̀sẹ̀sẹ̀ ń bẹ látara àníyàn wa yìí tó yàtọ̀ sí pépé yẹn ẹ̀yìn kínní ni ọ̀yẹ́ lọ múná wá á fi iná jó yín lónìí òun ni kéèyàn máa ṣe ọ̀dà gẹ́gẹ́ bíi kí agbọ́n kó so mọ́ ara ilé náà dàbára gi ìtòsí ilé àbí oyin àwa lọ mú iná táà pé iná yìí tá a mú yìí afẹ́ fi lé wọn ni àbẹ́ lọ́n kọ́ má burú ṣùgbọ́n lágbóyà àfi ń jó wọn ni fàhíyà haram èèwọ̀ ni o a sì gbọ́dọ̀ jìnà sí èèwọ̀ ni o a gbọ́dọ̀ jìnà sí. ọ̀rọ̀ nípa èrùn èrùn níyì bá a bá dáná bá a dáná tóòrùn bá ti ràn wọ́n lọ tá a bá dáná bá a dáná bóòrùn bá ti ràn wọ́n lọ tí wọ́n túmọ̀ sí pé àwọn nǹkan mí bẹ táwọn mi máa fi lé wọn nínú rẹ̀ ní iyọ̀ wà iyọ̀ iyọ̀ a máa lé tó bá yẹ pé wọ́n bá rí iyọ̀ wọ́n á máa sá lọ. so ṣùgbọ́n èyí tó ó kó gbogbo ẹ̀já tán pátápátá òun náà ni nígbà tí èèyàn bá ti lé wọn lákọ̀ọ́kọ́ kéèyàn lọ ra kẹ́míkà èyí tí pé ó jẹ́ kẹ́míkà oko èyí tá a máa ń dà sí tí ipa a máa fi a máa fi ń pa wọ́n máa fi ń pa ìdun nínú ilé wọ́n máa fi ń pa àwọn kòkòrò nínú ilé àwọn oògùn yìí tí wọ́n bá ti lọ ra oògùn oògùn tí wọ́n máa fi ń pa wọ́n máa fi síbi nǹkan oko ni tí wọ́n bá ti lọ ra oògùn yìí oògùn oko iye wọ́n ń tà ó tún yẹ má ju four hundred five hundred náà lọ tí wọ́n bá ti rà kókè fi petrol kókè fi kerosene sí so kọ́ wá kọ́ wá fi kó ṣe é níṣe pé òun fẹ́ fún bá ti máa fún oògùn ọdún yẹn tàbí oògùn ẹ̀fọn yẹn bẹ́ẹ̀ ni kí wọ́n sì fún sára di ilé pátápátá tẹ́ báyìí ti ṣe bẹ́ẹ̀ tó ti wọ ọbẹ gbogbo ibi tí a fẹ́ jẹ́ ó dé èèrà ò ní wọ ọbẹ̀ mọ́ bí ìdìláhì tààlà èèrà ò ní wọ ọbẹ̀ mọ́ àbí èèrùn ò ní wọ ọbẹ̀ mọ́ àwọn èèrùn ò ní wọ ọmọ kọ́dà kìí sí èèrùn lásán tí èèmọ́ gba àwọn kòkòrò tí èèpẹ́ kọ̀ tí èèmọ́ ayán tí èèmọ́ dùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn kòkòrò pátá iná èèrùn ní wọ ọbẹ̀ mọ́ so bí ìdìláhì tààlà sòsòmọ́ àkọ́kọ́ gbà tí ipa àkọ́kọ́ rí wọ̀nyí so tá a bá ti wá iyọ̀ wọn a máa sá lọ kódà iyọ̀ yìí tàbá lè dá tàbá lè bù sínú omi tómi bẹ́ẹ̀nbẹ́ tàbá bẹ̀rẹ̀ sí wọn lé wọn lórí tàbá bẹ̀rẹ̀ sí wọn lé wọn lórí wọn wọ ní àti sálọ fìmí ní láyé tààlà dípò ká fi nẹ́jọ́ wọn ká má ṣe bẹ́ẹ̀ o kọ́lọ́wọ́ balẹ̀ kọ́lá kó sì dáadáa fẹ́nu kọ̀ọ̀kan wa. asalaamualeykum wa wa barakatu.